أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين إن الحمد لله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 asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lẹ́ni pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a bẹ̀rẹ̀ sí tuwaya twenty five nínú suratul baqara àfàwà àgbà sheikh abdulrahman ibn nasir asaadi lábẹ́ àyà yìí wọ́n ní lamma dhukira jazaa'ul kafirin wọ́n nígbà tó lọ́wọ́ bá ti sọ ẹ̀san tí ó san àwọn tán dhukira jazaa'ul mu'minin àbí dákàrọ̀ jaza al-mu'minin nígbà tó lọ́wọ́ bá sọ ẹ̀san tí ó san àwọn kèfèrí ìyà tí ó fi jẹ wọ́n ọlọ́wọ́ bá tún sọ ẹ̀san àwọn mùmìnì alùlẹ̀ àmẹ́lì sọ̀lìhàt àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ olóore bá ń ṣiṣẹ́ tó yọ lọ́wọ́ bá nínú ala tariqatihi ta'ala fil Qur'an lójú ọ̀nà tó lọ́wọ́ bá fi gbàgbé kalẹ̀ nínú al-Qur'an nípa kíni yajma'u bayna at-targhib wat yajma bayna targhib wa tarhib ó kó sínú ó papọ̀ ìṣèwá lójú kòkòrò láti tẹ̀lé tọ́lọ́. bákan náà ó tún bẹ́ẹ̀ náà al-Qur'an al-Karim at-tarhib ìsínilétí ìdẹ́rùbani nípa bí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe lè kókó tó ẹni tó bá yàpọ̀ ọlọ́run. wọ́n lé lè wá náà bẹ́ẹ̀ li yakuna al-abd raghiban rahiban kó lè ọlọ́run bá subhanahu wa ta'ala raghiban rahiban yóò máa jẹ́ni tí ó máa ràn kàn ọlọ́run tó bá ti ń rántí àwọn aṣẹ́ olóore yóò máa ràn kàn ọlọ́run bá ọkàn rẹ̀ ó máa balẹ̀ rọ̀híbẹ̀n bákan náà yóò jẹ́ni tí ó máa wà nínú ìpayà tó bá ti ń rántí bí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe tó anabi wa muhammad sallallahu alayhi wa sallam arabi ni man bana lillahi masjidan bana allahu lahu baytan fil janna ẹ̀rí lè tọrọ gíìmù lélẹ́yìí ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí fọlọ́run ọlọ́run kọ́ ilé fún ní aljanna gbogbo ẹni tó bá ní dúkìá tó bá lówó lọ́wọ́ eléyìí ó jẹ́ tí ó máa jẹ́ tí ó máa gbẹ́lù ń bẹ́ẹ̀ mí láti lè ba àkọlé fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tó bá jẹ́ pé gbà tó sàlù àlátán ó bá sọ pé ashadu an la ilaha illallah wahdahu la sharika wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu illa futihati lahu abwabul jannati thamaniya fayadkhulu min ayyatiha aw min aythu sha'a arábìnrin sallallahu alayhi wa sallam adọ́wà sàlù aládáadáa tó wá wí gbólóhùn yìí wọ́n ṣílẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n sì kalẹ̀ fún yóò wọlé lọ́nà tó bá wù bẹ́ẹ̀. ẹgbẹ́ gbogbo àwọn eléyìí targhib ìṣèwá lójú kò kò ìṣèwá ní ojú ọ̀yìn láti tẹ̀lé tọ́lọ́ alukurani òkúlẹ̀ ìsìn. bẹ́ẹ̀ náà ni kurani tún jẹ́ tí ó tún kìlọ̀ fún wa tó ń dẹ́rù bà wá fẹ́ni tó bá takùtọ̀ lọ́hùn tó takùtọ̀ náà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ yà ń bẹ fún lọ́dọ̀ wọn. ọlọ́ba ní falyahdari alladhina yukhalifuna an amrihi. falyahdari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnah. أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ọlọ́ba ní gbà wá tán ya pa àṣẹ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n lọ kí sara an tusibahum fitna kí fitna má lọ kàn wọ́n omi àgbẹ̀ ya pa àṣẹ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fitna ó padà tàkà rẹ̀ kàn yàn wọ́n lẹ́nìkan Imam Malik rahmanulahu ta'ala ó bèrè ìdájọ́ kan nínú àwọn àdájọ́ hajj ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ Imam Malik wá ṣàlàyé fún pé báwọn àbí ṣe máa ń ṣe lélẹ̀ wọ́n ní arákùnrin yìí torí pé ó ń bèrè nípa al-miqat àyẹ̀wò láti gbé hórùn mi ó ti wá ń wò pé òun ti kọjá miqat àyè tó ti wọṣọ hórùn aṣọ hórùn mi tí ó fi ṣe tí ó fi máa ṣe talbiya labbayka Allahumma labbayka nígbà tí Imam Malik wá sọ pé ibi táwọn àbí sallallahu alaihi wasallam ayé tó nàbí ibi táwọn àbí ṣe talbiya tó dé Urumi ibẹ̀ náà ni wọ́n náà gbọ́dọ̀ ti ṣe wọ́n lákùnrin wa sọ pé ya Malik innama iya amiyalun aziduha ìwọ mọ́ Malik ó ṣe lè tó báyìí mẹ́ẹ̀lì díẹ̀ náà ni mo fi lékún síbi tànàbà Muhammad sallallahu alayhi wa sallam Imam Malik sọ pé ama takshal fitna ẹ̀rù ọ̀bà ó pé fìtínà lè tàtàrà bó ṣe yapa ànábì yẹn mẹ́ẹ̀lì méjì mẹ́ta tó sọ yẹn ó ti kóra rẹ̀ sínú fìtínà ó ní alam tadhkur qawla Allahi ta'ala so rántí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé falyahdhari alladhina yukhalifuna an amri àwọn tó ń yapa àṣẹ anábà Muhammad ká lọ sọ́ra an tusibahum fitna kí fitna má lọ kàn wọ́n àdínà àwọn onímọ̀ tó sọ pé fitna tí ó kàn wọ́n yà ní fil qabr sáré dókítà tí wọ́n bá béèrè ẹni tí ó bá tẹ̀lé súnà anábà Muhammad kò ní rí dáhùn tó yanjú nínú sáré ilé at ìbẹ́nu al ìbẹ́nu súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam anabi ma asfala minal kaabain minal izar afin anabi gbogbo tó bá ti kọjá tó bá ti kọjá kókósẹ̀ nínú aṣọ tọkùnrin ń dá inú náà nìyẹn lọ kí lélẹ́yìn tàbí àtọ̀rọ̀hìn wọ́n ń sì wá létí wọ́n ń kì wá ń lọ ká lè kọ́ minú ọlọ́run ká lè payọ̀ ọlọ́run sheikh ní eléyìí ó wà ní alukur'an liyakuna al-abd rọ́ọ̀hìbàn rọ́ọ̀hìbà bẹ́ẹ̀ alẹ́ bá àjẹ́ tó jẹ́ pé yóò máa rán kan ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ló jẹ́ pé nínú àǹfààní tó ń bẹ nínú bí wọ́n ṣe máa ń fi ẹ̀san sábẹ́ ẹṣẹ́ kọ̀ọ̀kan òun náà ní ká lè bàa máa sojú kòkòrò láti ṣe nínú àǹfààní tó ń bẹ níbi bí wọ́n ṣe máa ń rọ̀ tábà ìyà sáwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan òun náà ní ká lè bàa sápò ń bẹ eléyìí wọ́n lé alukur'an wà báyìí kọ́ ìfarọ̀jìyà ẹni tó jẹ́ mùmíní yóò jẹ́ ẹni tí ó máa páyọ̀ ọlọ́run lápá kan bákan náà yóò jẹ́ ẹni tó jẹ́ pé yóò máa ràn kan ọlọ́run lápá mi eléyìí alakọ́fọ̀ àrọ̀jà الله sọ fún مبشر الذين آمنوا وعملوا الصالحات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ariwo ní. ọlọ́run sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pé wàbáṣirí lẹ́dínà àmánu wà á mi lọ sọ ìhàt ọlọ́run wà nábì máa fún àwọn olùdàdó òdodo nírò dùnú wà á mi lọ sọ ìhàt àwọn tí wọ́n tún ṣiṣẹ́ rí anna lahum jannatin tajri min ipe tí wọ́n ní ó máa jẹ́ àwọn àlìjẹ́nnà àwọn ọgbà ẹgbẹ́ tajri min tahtiha pé lábẹ́ rẹ̀ àwọn akérèmọdò ń sàn pé kullama ruziqu minha min thamaratin rizqa gbogbo ìgbà tí wọ́n bá ń fún wọn ní ìpèsè nínú ọgbà yìí nínú èso tí wọ́n máa fún wọn ní pèsè ń bẹ qalu hadha na ruziquna min qabl àwọn ọmọ àlìjẹ́nà tó wà ní ọgbà yìí wọ́n máa fèsì pé hadha alladhi èso tẹ́ fún wà ó tù bí mutashabiha wọ́n wàá máa fún wọn ní àwọn èso àlìjẹ́nà yìí mutashabiha tí ó máa jọ ara wọn walahum fiha azwajun mutahhara bákan náà àwọn ọmọ àlìjẹ́nà ó ní nínú ọgbà àlìjẹ́nà yìí azwajun mutahhara àwọn àyàwó tí wọ́n dá àwọn àyàwó tó mọ́ kanga wa hum fiha khalidun gbogbo ọmọ àlìjẹ́nà tán bá sì wọ bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ wá lọ gbére wọn ní kúrò bẹ́ẹ̀ mọ́. àfọwọ́ àgbà sheikh abdulrahman ibn nasir saadi táàfin tafsir wọn táàfin ṣe dalil wọn ní gbólóhùn ọlọ́ba tó sọ pé wà bá ṣeré lẹ́dínà àmà ẹ rí i pé gbólóhùn bá ṣer fún wọn ní ròdùnú albisharo ìròdùnú ló ń jẹ́ albisharo nínú tọ́lọ́ba subhanahu wa ta'ala nítorí ẹgbẹ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam dìde wọn náà ní kó máa fún wa ní ròdùnú ọlọ́ba ni wà rúṣùlẹ̀ ni. مبشرين ومنذرين رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما àwọn onímọ̀ sọ pé àwọn òjíṣẹ́ ọlọ́run ìdí tọ́lọ́ fún máa ń gbé wọn dìde ìdí tó pọ̀ ni ìkan nínú ẹ̀ ọlọ́run a máa gbé àwọn òjíṣẹ́ dìde iqamatan lil hujja ala al kuffar àwọn kèfèrí tó jẹ́ pé kutibat alayhimu shaqawa fil azal nípìnlẹ̀ gan kọ́lọ́n tó dá wa ọlọ́run bá ti kádàrá kó lórí ibú ni wọ́n jẹ kó má bàa díjọ́ gbìndé alkiyama ká má bàa wá sọ pé ìwọ ọlọ́run àròjìṣẹ́ nítorí ó fẹ́ gan àmọ́ àbáṣe ọlọ́run subhanahu wa ta'ala wàá jẹ́ òjíṣẹ́ yóò fún wa kó lè bàa yẹ pé orí ibú tí ọlọ́run bá ti kọ́ mọ́ wọn wọn ní lágbèjàre níwájú ọlọ́run iqamatan lil hujja ọlọ́run bá máa ṣe hujja lọ́wọ́ sọ pé wa ma ala rasul illa al balag wa ma alayna illa al balagul mubin àwọn òjíṣẹ́ ọlọ́run ló sọ anábà muhammad ọlọ́ba ni kò sí nǹkan kan tó jọrọ àyàn ọjọ́ pé kò sàlàyé fún wa lọ tó gbé alladhina kutibat لا yasma'un summun بكم umyun fahum la yarji'un. àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run gbé àwọn òjíṣẹ́ dìde ká má bàa ní àwíjàre níwájú ọlọ́run. ọlọ́ba ni an taqulu yawmal qiyamati. أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. ọlọ́run ní kẹ́mi ọlọ́run sọ́lá kìí àmọ̀ pé àmọ́ ọlọ́run wàá àwọn òjíṣẹ́ iqamatan lil hujja wọ́n ní bákan náà ọlọ́run máa ń ran àwọn òjíṣẹ́ li bayani tariq al-musilu ila Allah at-tariq al-musili ila Allah táwọn òjíṣẹ́ wa ṣàlàyé pé ọ̀nà báyìí lèèyàn tọ̀ téèyàn fi sọ rírì ọ̀nà báyìí lèèyàn tọ̀ téèyàn fi sọ rírì bayanu tariq al-musil ila Allah nínú ìdíyẹn tọ́lọ́run tó fi ran àwọn òjíṣẹ́ torí ẹ̀ náà ni ọlọ́run وإنك لتهدي وإنك لتهدي إلى صراط مستقيم وما آتاكم الرسول وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. ọ̀nà téèyàn ó tọ̀ dọ́dọ̀ ọlọ́run téèyàn ò fi sọ̀rí rẹ̀ àwọn òjíṣẹ́ wọn á ṣàlàyé bákan náà ọlọ́run bá ń ran àwọn òjíṣẹ́ rahmatan lil alamin ọba ni wàmà arsalnaka. wàmà arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́ba ni àrùn ìwà ànábì sáyé táyọ̀ kò lè jẹ́ kẹ́ torí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé innama ana ànábì ni ìkẹ́ tọ́lọ́run fi ta ara yìí lọ́rẹ̀ ni mí sheikhuna al-allamatu al-albani nínú silsilatu sahiha wọ́n mú ọ̀rọ̀ míì wá pé innama ana rahmatun mihdat muhdat bidomil mim ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run bá fi ìkẹ́ tọ́lọ́run fi tara ẹ lórí mihdat tó bá yẹ kẹsọ̀rọ̀ ni mímì ẹ gbà ó túmọ̀ sí pé èmi ni màá máa júwe ọ̀nà ọlọ́run fún yín méjèèjì náà kò sí ìta lè ṣe kí ni kò sí ìta lè ṣe náà ìbẹ̀ muhdatun ọlọ́run fi mi tọ̀rẹ́ sáyé mihdat bẹ́ẹ̀ bá dọ́lọ̀ mà èmi ni màá ṣàlàyé ẹ̀ lè dá mọ̀ fúnra yín wọn lẹ́yìn kan sọ pé ojú ọ̀nà tán bàbá àwọn fi ilẹ̀ fáwọn yìí tànàbí ńkọ́ sallallahu alayhi wa sallam innama ana rahmatun mihdatun wa muhdat tábà rẹ̀ ṣe dáhùn méjèèjì àná ọlọ́run fún mi tọrẹ sáyé kí n lè bá a ṣe kí ni kí n lè bá a fọ̀nà mọ́ yín kí n lè bá ó tún wá jẹ́kẹ́ ọlọ́run ara àwọn òjíṣẹ́ ọlọ́run nínú kí àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà nìkan máa ṣàlàyé fún wa pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí ẹ̀san báyìí lẹ́rìí lọ́dọ̀ ọlọ́ lànàbí sallallahu alaihi wasallam ló sọ pé bashiru wala tunaffiru ẹ jẹ́ kí ròdùnú ó pọ̀ nínú tẹ́ ẹ máa bá àwọn èèyàn sọ nípa Islam débi ẹ̀mí máa ń fà má ròdùnú ẹ má lé àwọn èèyàn jìnnà ṣùgbọ́n ibi tó bá ti bùkátà ká ṣe indar ká ṣe tẹ̀fíìr agbọ̀dọ̀ ṣe náà ọlọ́run bá wa sọ fún àdàgbà fàbáṣẹ̀rì lẹ́rìnà àmọ́nà iníṣẹ́ kò sọ pé yá ayú ar-rasul wa man qama maqama ìwà ànábì àti gbogbo àwọn táwọn náà bá dó sípò ànábì muhammad sallallahu alayhi wa sallam al-ulama warathatul anbiya gbogbo sọ wọn àdìsẹ́ mi dáadáa ànábì ní àwọn onímọ̀ àwọn ni wọ́n dogun àwọn afa wa inna wa inna wa inna al-anbiya àwọn ànábì ọlọ́run sì ní lam yuwarrithu dinaran wala dirhama wọn ò kówó lé wọn kó dúkìá kalẹ̀ innama warrathul ilm nítafìkalẹ̀ fáyé náà ní ma anábì faman akhadhahu faqad akhadha bi hazin wafirin anábìlẹ̀ tó bá rí mú ń bè ìpín tó mú ìpín tó lágbára ni ìpín tó pọ̀ ni láfi mọ̀ pé àṣé onímọ̀ ẹ̀sìn kì í ṣe ẹgbẹ́ dókítọ̀ kì í ṣe ẹgbẹ́ pòfẹ́sọ̀ tó bá rábi ni lam yuwarrithu dinaran wa dirhama ìmọ̀ táyé tẹ̀yàn kọ́ ìmọ̀ ẹnjìnírìn kọ́ là bẹ́ẹ̀ ti medicine kọ́ ti history ti economics kọ́ wọ́n ní alimami ahmed ní àbí mama lauzayi mìíràn ti dáadáa wọ́n ní alfa onẹ́sì manzilatan àwọn tí kò wọ́n ga jù níwájú ọlọ́run mankana bẹ́yìn aláì wà kálíkì àwọn náà làwọn tí wọ́n jẹ́ alàgàtà láàrin ọlọ́run àtàwọn àtàwọn àti àwọn tí wọn ò jẹ́ kí líǹkì kẹrù lùzì líǹkì ẹ̀ pẹ̀lú ọlọ́run wọ́n ní al-anbiya wal ulama ar-rusul wal àwọn òjíṣẹ́ àtàwọn onímọ̀ irinṣẹ́ kò sọ pé àti gbogbo àwọn táwọn bá dúró nípò onímọ̀ pé kánàbí sọlá àṣàlá máa fún wa nírò ìdùnnú alladhina amanu bi qulubihim àwọn tí wọ́n nígbàgbọ́ tí gbàgbọ́ yẹn dé ẹ̀mí wọn eléyìí ti yọ mọ̀náfíkì kún bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ pé ìmánì mọ̀náfíkì kò dé kíní o kò dẹ́sẹ̀ kò dọ́kan rẹ̀ wa amilu salihat wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ torí làwọn afáàfin sọ pé al-imanu qawlun wa amali kò sí èèyàn ilé sọ pé mùmìnì lòun kó mọ̀ ṣiṣẹ́ ẹnìkan ní àwọn lọ́dọ̀ àwọn mọ́rìjà ní tiwọn àwọn gbà pé imani èèyàn pé kódà imani onízìnà àti imani abubakar bákan náà ní lọ́dọ̀ ọlọ́run kódà àti imani anagba muhammad sallallahu alayhi wa sallam abubakar mọ̀mínú wazani mọ̀mínú abubakar mọ̀mínú ni onízìnà náà mọ̀mínú ni lọ́wọ́ jẹ́ pé nù àkídà tiwọn albatila àwọn sọ pé la yadurru. مع الإيمان معصية كما لا تضر مع الكفر طاعة لا تضر مع الإيمان معصية tó bá ti jẹ́ mùmíní máa ya Ọlọ́run lọ kò lè ṣàkóbá kankan fún ọ irú àkídà yìí náà làwọn sófin gbìn sọ́kàn náà gbìn sọ́kàn wọn ni kàmàlà ń tàǹfà ò máa tọ́ àti gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò lè wúlò téèyàn bá jẹ́ ẹni tí ń tẹ̀lé kàmàlà ń tàǹfà ò máa ṣẹ́rìkì tán à ń gbà tó jẹ́ pé téèyàn bá jẹ́ lẹ́bọ̀ náà wàá kọ́ mọ́ṣáláṣí ó tún ọ̀nà ṣe ó tún lù ṣe tó bá ti jẹ́ lẹ́bọ wọ́n ní ìgbà tíyẹn ò ní wúlò fẹ́ lẹ́bọ ó yẹ ká lè dá padà sínú làákàyè náà pé tíyẹn bá jẹ́ mùsùlùmí kódà kó máa balẹ̀ ọlọ́run jẹ́ lọ́kùnrúgbà tí ò bá ti apostate wọ́n ní kò lè di kèfèrí ìmọ̀ni rẹ̀ gan àti ìmọ̀ni abakiri àwọn méjèèjì ẹ̀gbẹ́ ara wọn táwọn àti káyìndé ni wọn jẹ́rìí pé lè takò lọ wàá mi lò sọ̀lẹ̀ ha ọlọ́ọ̀bá ni wàá bá ṣe rí lẹ́dínà àmánú wà á mi lu ayé àmà yìí wọ́n jọ lọ́n gbọ́ tán wọ́n á sì tó wọn nu iṣẹ́ là kò sí pé wà á mi lu sẹ̀yẹ̀ àt ó ní wà á mi lu sọ̀lì ábì jẹ̀wàrí him ó ní fasọ́dàkù ìmọ̀ẹ́nà bí àmẹ́lì ìmọ̀sọ̀lì ha ìmọ̀ẹ́nì òdodo tí wọ́n láwọn ní wọ́n wá jẹ́ káfí wọ́n jẹ́ kí sẹ́wó tẹ̀lé pé olódodo làwọn pẹ̀lú ìmọ̀ẹ́nì àwọn ó ní wàwùsífàt àmẹ́lù lè xẹ́yìn bí ha ẹ̀rù wọ́n ròyìn ẹ̀ pé sọ̀lìhàt dáadáa ni lè anna bí a tasluhu ahwalul abd torí pé iṣẹ́ yẹn iná máa ń jẹ́ kí àlámẹ̀rí ẹrú lílọ bíbọ̀ gbígbápá dẹ́sẹ̀ gbogbo òṣìṣẹ́ ẹrú iṣẹ́ olóore ni máa ń tún ṣe torí làwọn afáàbí sọ pé ìrun tó lọ́wọ́ bó gbà òun náà ní ìrun tó bá jẹ́ pé ó bá ń kọ̀ wà bàjẹ́ inna salata tanha anil fahshai wal munkar limadha لأن الصلاة عمل صالح وما صلح العبادات والقربات الصالحات إلا لأنها تصلح بها أحوال العبد ẹ̀dọ́ mi ń pè níṣẹ́ olóore ni pé yóò ṣe àfọ̀mọ́ yóò ṣe àtúnṣe ìgbésí ayé ẹni tí ń ṣiṣẹ́ yẹn ní làwọn àmì sọ pé màá làmì yáda nínú àdìsí àbí òrìrà màá làmì yáda kọ́ọ̀là zorin wàlà amàlàbíyí wàlà jahal falaysa lillahi hajatun fi an yada ta'amu wa sharaba ẹni tí ò bá yé parọ́ tí ò yé wà ìmọ̀ kan tí ò yé sí pátipáti pálapàla nínú ààwẹ̀ ọlọ́ọ̀bù bùkátà sáì jẹun àìmú rẹ̀ kí ló fà á nítorí pé àǹfààní ààwẹ̀ náà ni kó tún aláàwẹ̀ ṣe tí ò bá ti wá tó ń ṣe ọlọ́run nídẹ̀ wọ́n ní tó fi ń pè ní amanu solihan òní pé yóò tún gbèsè ayé ẹni yẹn yóò tún ṣe òní wà wọ́n múrò dín ní ìwà dùnìyà yóò tún àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ṣe yóò sì tún àlámọ̀rí ayé ẹ̀ ṣe sẹ́ǹrí wọ́n ní wàháyàtì ìdùnnìyàwíyá wálé òkòròwíyá yóò sì tún ìsẹ̀mí ti ayé àti tàlkìyàmọ̀ rẹ̀ yóò tún ṣe ọlọ́ba ní mẹ́ni àmì lọ́sọ̀ ọ̀lẹ̀ hàn من ذكر من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن الذي كانوا يعملون قال من عمل صالحا من ذكر أو أنثى ẹni tó bá ṣiṣẹ́ olóore ẹ máa wo bá alukur'an ṣe pé tó bá ṣiṣẹ́ eré bóyá lọ́kùnrin àbí lóbìnrin ni òṣìṣẹ́ ọlọ́ba ni wọ́n wà mu'minun tó wá jẹ́ mu'mini ó mọ̀ pé al-a'malu saliha la tuqbalu biduni iman iṣẹ́ olóore ọlọ́run kì í gbà á láì jẹ́ mu'mini ọlọ́ba ni bá ṣe olóore lọ́kùnrin àbí lóbìnrin tó wá jẹ́ mu'mini ẹ̀san àkọ́kọ́ tá a san ni pé falanuhiyannahu hayatan tayyibatan ọlọ́ni ìṣẹ̀mí tá a fún lò ìṣẹ̀mí ìgbádùn ìṣẹ̀mí tí ó tutù ìṣẹ̀mí tí ò ní ní dààmú ni kótó ni pé wà lọ gbẹ̀sán ní alkiyama ó ní wàyàzóòlù bíyà fasadul ahwal iṣẹ́ olóore àwọn àbàjẹ́ tí máa ń bẹ lára èèyàn iṣẹ́ olóore máa ń mú kúrò iná sọ̀láta ẹ̀yìn ha anilfàṣáì wal so ìbàjẹ́ wọ́n ní tán fi ṣéèkù níbi tán fi ń pe iṣẹ́ olóore níṣẹ́ olóore nìyẹn wọ́n ní fàyàkúnnù bíi dhalik mina salihin. àjẹgbẹ́ tó bá ti wá ń ṣiṣẹ́ olóore nígbà tó bá ti fọ́ mọ́ tó gbé jìnnà sí wà yìí ẹni wà máa di ẹni rí ọlọ́run mọ́sá sọ alẹ́ ni rí ó ní alẹ́bíyìnà ẹ̀wà máa wù kán o alẹ́bíyìnà yasluhuna limujawarati rahman fi jannati àwọn tó pé wọ́n qualify wọ́n qualify láti wà ń tòsí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú aljanna Allahu akbar ẹ̀rí pé jannatul firdaus tó jẹ́ alal janna a sọ pé sákfù rẹ̀ òkè rẹ̀ òní àlára ṣọlọ́run bá wa ó túmọ̀ sí pé ẹni tó náà bá jẹ́ ní eré ló lè súnmọ́ lọ́run àti pé ntí wọn fi ṣẹ́kù ní aṣọ pàǹpẹ́ lẹ́nu ni ọlọ́wà ní fàbàṣẹ́rù máa fún wọn ní ìrò annalahum jannat pé tí wọ́n ní aljanna yẹni basati aljanna tún inda al-arab al àwọn ọgbà jami'atun min al-ashjar ajiba lẹ́gbẹ́ àwọn géèmà oríṣiríṣi géè ìlú àná ẹ̀ wàsímárù àníkọ́ àti àwọn èso àwọn èso tó ṣe kíni àwọn èso tó dùn àwọn èso tó gbojú rí wazilul madid àti azilul madid àti shade kíni kíni shade àti bòjí tó tẹ́ lọ rẹpẹtẹ wal aksoran wal afnan wabidhalik sọ̀rọ̀ jannatun wọ́n nítorí pé torí eléyìí náà lọ́lọ́ba subhanahu wa ta'ala fi pè ní aljanna. Allah subhanahu wa ta'ala sọ wọn pé tajri min tahti al-anhar ṣẹ́kù ní ayé anhar al-ma' wal-laban wal-'asal wal-khamr ayé al-Qur'an wà lórí ilé àti ẹ̀ṣẹ̀ máa lọ síbẹ̀ pé àwọn akérèmọdò tó lọ́ba ni wọ́n ń sàn lábẹ́ ẹ̀ onáà ní al-ma' odò àti ti wàrà àti tóyin wal àti ti al tọ́tí tó jẹ́ pé yufajjiruna kayfa sha'u wayasrifunaha aw wayusrifunaha ayna aradu bó bá ṣe wù wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa fà á tó bá ṣe wọ́n ibi tó bá wọn ni wọ́n máa darí ẹ̀ lọ tó bá rẹ tó bá wà nísàlẹ̀ tó bá fẹ́ kódò kó yí odò yín ó máa bọ̀ wá sàlẹ̀ náà ló sì máa bọ̀ mẹ́. bákan náà ó ní wọ̀yẹ́ náà àmọ̀fin àṣà kinu àti gbogbo àwọn tó ń bá wà wà nù àlùjẹ́nà yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti máa jẹ gbádùn ọlọ́kùnrin sáà kà wọ́n máa ara wọn. rárá ó ní wàtẹ́sọ̀rọ̀ bó min atilkal asjar ó ní fatakutu asnafu thimam ó ní àwọn igi ó ní watashrob mi ni ibẹ̀ lọ́mọ àlìjáná ti máa mu tilkal asjar ó ní kódà àwọn igi àlìjáná náà látara àwọn odò ibẹ̀ náà ni wọ́n ti máa ni wọ́n ti máa dàgbà sókè yẹ pé látara ẹ̀ fatakutu asnafu thimam oríṣiríṣi èso ni wọ́n máa jáde látara àwọn igi ọlọ́wà ni kullama ruziqu minha rizqa àwọn ọmọ àlìjáná yìí gbogbo gbà tábà tí wọ́n ń fún wọn ní àrísìkí látara èso tí bá ń wù níbi àwọn igi àlùjànnà yìí tábà tí wọ́n gbé dé kọ́ọ̀lù alẹ́lẹ́rì rọ́sẹ́kùnà kọ́bẹ̀ wọ́n ní ah, ètò ẹ̀ ti fún wa tẹ́lẹ̀ ní sheikh ní azami jíǹsì yìí wọ́n sọ pé ah èyí tẹ́ mú wa yìí jọ èyí tẹ́ ti gbé wa tẹ́lẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àwọn onímọ̀ wọn ni gbólóhùn yìí pé anam utu bisimari jannati shabawu abisimari dunia filmandor pẹ̀lú àlìjẹ́nà tó bá ti gbé èso àlìjẹ́nà dé fáwọn àlìjẹ́nà wọ́n wàá máa fi jọ èso títa yé torí pé ó jọra ní àwòrán wọ́n yíyà tó kọ́ ilé fún wa fi tọ́ á ní wọ̀rọ̀ ìhà ṣùgbọ́n ní tọ́wò àti lóòórùn ní ọ̀tọ̀ síta yìí wọ́n ní tùmọ̀ kó làmà rọ́sẹ̀kù mínà rìzìkọ́ kọlù ní sàmàrọ́tì rìzìkọ́ kọlù àdàlẹ́bí rọ́sẹ̀kù nà kọ́bẹ̀. tábà ti mú èso kan wá fún wọn wọ́n ní ah, èso tó yẹ fún wa tẹ́lẹ̀ ni wọ́n ní tùmọ̀ yẹn ó ní pé èso ìdọ̀tayé ebi nǹkan tuntun lẹ́ni àmọ́ jẹ ní àlìjẹ́nà ẹ̀tọ́ wò tó kàn lífù àfitọ́ àn ó kàn yàtọ̀ nítọ̀ wò wọ́n sì ní títọ́ wò láà máa àdùn ọbẹ̀ wọn rọ̀ yẹ kódà wọn yẹn tún yàtọ̀ bínabíná níta yé eléyìí tún yàtọ̀ tó náà sọ pé fàmánà mi kọ́bí ajẹ́kọ́bí kọ́bí níbẹ̀ yẹn fi dúnìyà ẹ ti á ti jèso eléyìí láyé tuntun la fẹ́ wọn ni ó kàn jọra ni wàkíl àwọn onímọ̀ àmọ́ sọ pé ada lẹ́dí rọ̀zọ́kùnà wàhíd náà bí i àdúnyà ada lẹ́dí rọ̀zọ́kùnà ní pọ̀bẹ̀ nínú ọ̀rọ̀ míì wọ́n ní àwọn àlùjànnú wọ́n sọ pé eléyìí ada lẹ́dí wàhíd náà bí i fi dúnyà tábà ti ń gbé bọ̀ ada lẹ́dí rọ̀zọ́kùnà ní pọ̀bẹ̀ ntọ́lọ́n ti sàdéhùn láyé náà ní ọ̀yà àdéhùn bàbá àdéhùn náà ọba àdéhùn òdodo ni àdébí èyí tí wọ́n ti sàdéhùn pé wọ́n fún wa jẹ láyé láàlùjànnú ní bọ́ọ̀lù wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn هذا الذي رزقنا من قبل وكيل أنا أعلم إنهم أتوا بثمار في الجنة فأكلوا wọ́n ti ẹni tó ṣẹlẹ̀ ní pé wọ́n ti fún àwọn ọmọ àlìjẹ́nà léṣo kan jẹ tẹ́lẹ̀ tán bá jẹ́ fún màkútù bìmísìlì àfìmọ́ńdọ̀ èyí tí wọ́n ti jẹ lẹ́ẹ̀kan yẹn wọ́n tún wá gbé ètò jọ wá ní àwòrán wàmúkọ́ọ̀lì fàǹtì ṣùgbọ́n yóò yàtọ̀ ní ẹnu wọn ebe yìí tá a jẹ tán ní àìtí àìpẹ́ yìí ní ààrẹ lẹ́dí rùsẹ́kù náà nìkan bẹ́ẹ̀ ẹ wò ó lóògùn ṣìgbà tuntun gbogbo kínní nísìn èwo ló ní òrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn èwo lè yìí ó sọ pé kò correct mẹ́ ààrẹ lẹ́dí rùsẹ́kù náà wọ́n ní wọ́n sọ pé kínní yìí ti jòyè tá a jẹ lẹ́ẹ̀kan wà mú kọ́ọ̀lì fàmì tó hàm ṣùgbọ́n ó yá nígbà tán bá tẹ̀ wọ́n láì wọ́n wá sọ pé ada lẹ́ẹ̀dì àkàlìnà mi kọ́bẹ̀l àjẹ́ àwọn tó ti kú lọ́rọ̀ ayé pé èyí tá a ti jẹ lẹ́ẹ̀kan ní wọ́n wá sọ fún wa pé kí ilẹ̀ ìlà fún wa máa sọ fún wa yìí pé eléyìí yàtọ̀ nígbà tí wọ́n bá wá sàlàyé fún wa pé eléyìí yàtọ̀ wọn ni àtọ̀tọ̀ yàtọ̀ tọ̀ àti ẹ̀rẹ́ náà àwọn onímọ̀ tí wọ́n sọ yìí pé n tó n tí wọ́n fi àrùn yẹn lọ sínú tíra padà ó ní jíǹsì hi wàhálà tán bá ti gbé èso yẹn wá wọ́n ní ada lẹ́dí rọ̀zẹ́kùnà mi kọ́bẹ̀ pé èyí tẹ́ ẹ gbé wá yìí ní jíǹsì yìí ó jọ ìran yìí tẹ́ fún wa tẹ́lẹ̀ wàhálà wa fi ó sì ṣe kíni o ìròyìn kan náà ló sì ní kó lo àmọ̀tàṣà àdìyà gbogbo ẹ̀ ló jọra wọn lèlè hosni wà ládàtì gbogbo ẹ̀ ló jọra wọn ní dáadáa bó ṣe fáìn àti bó ṣe dùn tó lẹ́yìn sàfihàn tamaratun khassa wà lẹ́yìn sàlẹ̀ wàkùtùn kọ́ ẹ̀lẹ́mìnà ládàá ó ní kì í ṣe pé bóyá èso kan pàtó ló wà ní àlìjẹ́nà gbogbo ẹ̀ ó kàn máa jọra wọn ni ṣùgbọ́n ìtawó máa yàtọ̀ wọ́n ní kò dẹ̀ sí àsìkò kan tọ́mọ àlìjẹ́nà wà ń bẹ̀ tí ò ní sí gbádùn fa umda imen mutala bilona bi akleha àwọn èso yìí àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n máa fún wa wọ́n máa gbádùn ẹ̀ lọ nínú àlìjẹ́nà ni lọ́wọ́ sọ pé wà ó tù bí mutashabiha ó wàá máa wá fún wa láwọn èso yìí mutashabiha yóò máa ṣe kí ni yóò máa jọra wọn àwọn afọ́nímọ̀ ní ìtumọ̀ pé yọmọ jọra pé ìyá ní fìlímọ̀ ń vọ́rí dúnà tọ́ámí wàrọ̀ àṣeyàtì wọ́n kàn máa jọra ní wíwò ní adùn àti òun òun yàtọ̀ wàdálìkà àjálù ìlmọ́lìkì wọ̀nyí tábà ní èèyàn ń gbádùn ayé ìgbádùn tó máa lágbára mọ́ ni ọlọ́mọ tó sáà kàwá bẹ́ẹ̀ so wákìl àdínà àwọn onímọ̀ tó sọ ó tù bí mutashabia wọ́n máa gbé àwọn èso ìwá fún wọn tí ó máa ju ara wọn àwọn onímọ̀ mi sọ wọ́n ní yushbihu ismahu ismu thima yushbihu ismuhu isma thimari dunia orúkọ àwọn èso yìí yóò máa jọ àwọn èso táyé illa annahu ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé la yushbihu fi ta'mi wala fi lawn kọ́lọ̀ àti àti àti tẹ̀sí ó yàtọ̀ wala fi rahiya kódà ní òórùn náà yàtọ̀ sí ayé ṣùgbọ́n náà wá gbé ápù náà rí pé ápù tàlìjẹ́ náà yàtọ̀ sí ti ti ayé wọ́n ní túmọ̀ ilé òun náà ni ọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala tábà wíì ó wà ní ti ṣẹ́kùn náà sọ pé mutashabihan fil ismi orúkọ rẹ̀ ni ó máa jọra mọ̀tẹ́lifù tọ̀rọ̀ ṣùgbọ́n ìtọ́wò rẹ̀ ó máa yàtọ̀ wákìl mutashabihan fil lawn mọ̀tẹ́lifù fil ismi ẹ̀rìndà sọ́nà ni wákìl yushbihu ba'du ba'dan fil husn gbogbo rẹ̀ náà wọ́n mọ̀ wé dúdú ẹ̀ gan jọra èwo là bá mú gan èwo ló dòdò nú ẹ̀ wọ́n ti àníyàn sọ. wàlágbàtu wàlfàkàhà wàlàhàlà àdàwà sọ̀hẹ́ ṣẹ́ẹ̀kù ní eléyìí ló súnmọ́ kó wa sọ yìí pé yóò jọra wọn ní dúdú kìí ṣe pé wọ́n pèpà pé ọmọ àlùjánnà ní sọ pé ah èyí tá a jẹ lẹ́ẹ̀kan yẹn ní láìkẹ́ tó ẹlògbé ìmí wa dúdú ní adùn tí ó jọra wọn tí òfin ní sí regret lórí pé nǹkan tá a jẹ ẹlòmíì bẹ́ẹ̀ tó bá dé pati tó bá ti jẹ ráìsì tó bá rí tán sábà àmàlà yóò sì máa bínú sẹ̀rẹ̀ bá ah, òde ilé ìsìn nìyẹn ò lè jẹ méjì kan àbàládé làwà yìí tó gbé ó ń wo pé adùn àmàlà lẹ́nu òun ó yàtọ̀ sí ti ráìsì tàbí pé lómi tó yẹ pé tàtàn sáàbù ráìsì fún wọn kò tiẹ̀ dé kò tiẹ̀ tí ì sí kíní bẹ́ẹ̀ kò tí ì sí sàládì bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti kò ń mára àwọn tí wọ́n ti sáàbù dandan ní wọn pé ah ó sì jẹ́ pé ráìsì oní sàládì ní ọgbàgbọ́ wa lórí olè òní síláàbù nínú àti ó gbé ìnira lílé ìfẹ́ mi ọlọ́wà ni wàhálà wọn naam walahum fiha azwajun mutahhara nínú àlùjánnà yìí àwọn ọmọ àlùjánnà ó máa ní àwọn àyàwó àwọn kíni àwọn àyàwó mutahhara tó àwọn àyàwó tó má àwọn àbóyí máa ní mutahhara min awsakhi bani adam àwọn àyàwó tí Ọlọ́hun fún àwọn ọmọ àlùjánnà àwọn àyàwó tó má kànga min awsakhi bani adam nínú àlùkò àwọn ọlọ́ba ńlá لم يطمثهن إنس قبلهم ولا جان ọ̀rọ̀ wa ni àwọn ìyàwó tó jẹ́ pé àwọn àlìjànú fọ́bàrí ìyàn gan náà tán jẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ pé virgin ní tòótọ́ ṣùgbọ́n nígbà sísá bá gbéra láti Ìbàdàn tí ń lè Èkó old public transport ọkàn yẹn ti balẹ̀ ó ti jókòó sẹ́gbẹ̀ẹ́ sísá kan nígbà tí wọ́n dé bàfò lẹ́yìn tí sísè lẹ́yìn ọmọbìnrin tó fi kọ́và ìyẹn bá sọ̀kalẹ̀ kọ̀ǹdọ́ náà bá ní ẹlẹ́ẹ̀sùn bá sún ọ̀hún àti kọ̀ǹdọ́ jọ jókòó lẹ́yìn pé bájì yàtọ̀ sí bájì táwa àjẹ́bẹ̀ kò síbi pátipàti náà lọ́rọ̀ tí wọ́n ní mí àsáàkì bani adam nínú gbogbo ìdọ̀tí tí wọ́n kọ́ máa nábì adam láyà hẹ́dùn àwọn obìnrin tó jẹ́ pé wọn kì í ṣe haid wọn kì í ṣe nǹkan oṣù bákan náà wọ́n láyà tá máa bákan náà àwọn kì í so obìnrin tí máa tún kẹlẹ bẹ bẹ rárá wàlẹ yàtàgọ wàdìnà wọn yìí lọọ lé ga wàlẹ yàkùnà wọn yìí tọ wọn fa ọnà sàlìmẹ ní jẹmíl àkàndàr pé àwọn tán la àwọn tán la láàfin àkó níbi dòdò pátipáti dòdò dọ̀tí dòdò rìndìrìndì ti ń bẹ láàyè tẹ́lẹ̀ ọlọba sọhánù àtàlájú ìwọn rẹ pẹtẹ nínú alukuran kẹrin nínú àyèmí nínú àyèmí ọlọba kọ ní ọrùbẹn àtẹrọọba ọrùbẹn ọlọ́ba ní àwọn ọlọ́mọge ni gbogbo wọn jẹ àtẹ̀rọ̀ ọba ẹnìkan kò sí ní darúgbó nu wọn èjì kan náà ni gbogbo wọn wà òun ṣe pé bóyá ẹnìkan sọ pé ìyá kan ti di fifty òun ti lò ó tán mo fẹ́ fẹ́ ọmọ sixteen rárá orò bẹ́ẹ̀ni àtẹ̀rọ̀ ọba ọlọ́run kò mú sáyẹn sàn aláìṣe àánú fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abi Sa'id al-Khudri àti hadith Abi Hurairah ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ pé idha ìpèpè kan wà wá olùpèpè kan pèpè pé ẹ̀rọ àlùjẹ́nà inna lakum an tasihhu fala tasqumu abada ẹ̀ mọ̀ wà lálàáfíà ni o orí ò ní fọ yín ẹ̀dọ̀ ní dùn yín mọ́ láéláé kò sáré kankan mọ́ wa inna lakum an tahyaw fala tamutu abada ẹ̀tọ́ yín náà sì ni pé kẹ́ ẹ máa wà lálàáfíà lọ ẹ̀ ní kúlẹ̀lẹ̀ wa inna lakum an tashibbu fala tahramu abada tìyín sì ni kẹ́ ẹ máa wà lópin pé ẹ̀ ní gbọ́mọ láìláì inú tó ba obìnrin lẹ́rù tó kọ́kọ́ rẹ̀ ó pè ní ìyá kò sí ìyá ẹ̀sìn kíá ló ta nìyá kò fẹ́ gbà pé nǹkan ti ń nǹkan ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mú ńlá kò fẹ́ gbà. wọ́n ń nẹ́rẹ́kùn àǹtẹ́ni amọ̀fàlẹ̀ àtẹ́bù aṣọ àbàdà tìsí tìyí sì ní kéémù gbádùn fọlá àtẹ́bù aṣọ àbàdà kò ní í sí wàhálà kankan kò ní í sí báàsì ẹ sábà báàsù kí ni jẹ báàsì kò sí wàhálà kò ní sí nira kankan kò ní sí pọ́blẹ́mù àbàdàn láíláí ọlọ́ba ni anabi muhammad anabi fadhalika qawlu wa nudu an tilkumul jannatu uristumuha bima kuntum ta'malun. wa nudu an tilkumul jannatu uristumuha bima kuntum ta'malun. anabi muhammad sallallahu alaihi wasallam ka aya suratul araf pé ìyẹn lọ́nà ọba ń sọ ní suratul araf aya thirty one pé wà ní odò wọn wà máa ké sáwọn ọmọ àlìjẹ́nà àǹtílùkùn àlìjẹ́nà tó pé àlìjẹ́nà tí wọ́n sọ fún yín náà ni ọ orí ìtumọ̀ ha ẹ ti jogún ẹ̀ pàmò ní pè lónìí ó gún yín ni kí ló wá jẹ́ kẹ kí ló jẹ́ kí ló sọdọ̀ gún yín bí máa kún tún tá a mẹ́lò iṣẹ́ tẹ́ ṣe ni o àṣẹ àlìjàzáwò ní jíǹsì àmàl láti sọ pé jazáwò tọ́ jazáwò alhassana alhassana tó ba'daha wà jazáwò sẹ̀yíyàtì sẹ̀yíyàtì ba'daha. téèyàn bá ṣe dáadáa dáadáa lọ́lọ́wọ́ sàn án lẹ́sàn-án rí kọ́lọ́n kó má ṣe wá ní aláburú inna Allaha la yastahi. inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha. فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ọlọ́ba ní inna Allaha dáúdá ju ọlọ́run ọba nínú àyà twenty six ọlọ́ba dáúdá ju ọlọ́run ọba la yastahi ọlọ́ọ̀ba ò ní kù ńlá kò ní kù ńlá an yadriba masala ọlọ́ọ̀ba ò ní bìkítà an yadriba masala láti máa fi láti máa pa ọ̀rọ̀ lówe ọlọ́run ní kù ńlá láti máa ṣe kíni o láti máa pọ̀rọ̀ lówe máa bá àrùdọ́tẹ̀n fàmàfà ọkọ̀ ha kọ́dà òwe tó ma ọlọ́run àmọ́ kò ní kù ńlá kò ní yẹ kò ní bìkítà kò ní gbò kò ní yẹ lẹ́ni tí ó máa fi òwe sọ̀rọ̀ tí ó máa fàpẹ́rẹ́ lélẹ̀ tí ó máa fòwe sọ̀rọ̀ máa bá àrùdọ́tẹ̀n ọlọ́run bá ní kódà ẹni tó ṣe déédéé bàrúdọ̀ tó ṣe déédé ẹ̀fọn fama fáwọkọ̀ ha àti ntójú ẹ̀ lọ. tó bá pé ẹ̀fọn ló bá wu ọlọ́run láti fi sàpẹrẹ yóò fi ṣe tó bá pé ntójú ẹ̀fọn lọ ni yóò fi sàpẹrẹ. ẹ̀ àkànga ọlọ́ọ̀bá tún sọ̀rọ̀ yàmùyàmù bíi tí nǹkan pọ̀ sí i gẹ́gẹ́ bí àwọn aláìmọ̀kan sì máa sọ wọ́n ní ẹjọ́ tí ń bẹ wájú ọlọ́run wọn ẹni tó yára kọjá ti máa ń yára níbi ìṣòro ṣẹ́ ó yàn pé kò sí bí ẹ ṣe pọ̀ tó gbogbo yín náà wọ́n fún lẹ́yìn kọ̀ọ̀kan ní ìṣòro sẹ́yìn ọlọ́ba ni òun ò ní kùn ńlá òun ò ní yẹ òun ò ní gbò agara ò ní dáhùn àyẹ̀dẹ̀rẹ̀ bàbá sálà láti máa fún wa ní ọ̀rọ̀ bí òwe pẹ̀lú ẹ̀fọn àbí tó jùlọ ọlọ́ni fa amẹ́lẹ́dínà ṣùgbọ́n àwọn olùgbàgbé òdodo ọlọ́run ní tó fẹ́ fàyọ pẹ̀lú ẹ̀ wà á mẹ́lẹ́dínà káfàrú ṣùgbọ́n àwọn kẹfìrí dábàá pé alẹ́dínà káfàrú yàní alimusirikun wà ádùl kìtàb wàlmùnàfikun àbí ọlọ́run ṣùgbọ́n àwọn kẹfìrí fàyà kúlóòn àwọn àmọ́ sọ́kẹ́ mẹ́ẹ̀dà àrọ́dà lọ́ọ̀bì àdà mẹ́fàlà kí lè ru ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀fà yòdìlú bí kẹsìrán ọlọ́ba ń sọ rìsọ́ọ̀tì àpẹẹrẹ tó lọ́n fi bí kẹsìrán ọlọ́run wàyáàdì bíi kẹsìrọ yóò sì máa fi fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀nà wàmá yòdìlù bíi ilà ìfàsìkì ṣùgbọ́n kò sẹ́ni tọ́lọ́hún sọnù látara òwe rẹ̀ ilà ìfàsìkì àfàwọn òbí rẹ̀ jẹ́ òwe ní tafsir lọ́dún yìí àṣàlàyé tó pọ̀ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ amthal alukur'an òwe tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala máa ń pa fún wa nínú alukur'an olùkẹ́rì ló jẹ́ pé tẹ́ báwo ẹ jẹ́ ká mọ ọ̀rọ̀ ti ṣẹ́kù ẹgbẹ́ gbàtà sọ pé wọ́n ní yakulu lọ́wọ́ ta'ala inna Allaha la yastahi an yadriba masalan ma yẹni ọlọ́ọ̀bà ò ní kùn la láti fi lélẹ̀ ayya masalin kana gbogbo nǹkan lọ́lọ́run lè fi sàpẹrẹ ló lè fi pòwe fún wa ba'udatan fama fawqaha ó lè jẹ́ fan ó lè jẹ́ tó jẹ́ fan lọ wọ́n ní lishtimalil amthal bí tí mo fẹ́ lónìí àwọn àpèjúwe tọ́lọ̀ bá fún ọ́nà alukur'an àwọn illustrations àwọn ọ̀rọ̀ bí òwe ti ń pa fún ọ́nà alukur'an wọ́n torí pé kó sínú alàlẹ́ hekima òye bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wà ìdọ́ ilẹ̀ hak ṣíṣe àlàyé òdodo bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wàlọ́hù ọlọ́run bá wà ní láyé stahi minal hak kìí sọba tí máa ń kù láti sòdodo kìí sọba tí máa ń tijú láti sòdodo wàkà ànàfìhàdà sheikhu ni ó jọ bí ẹni pé ọ̀rọ̀ tó lọ́wọ́ bá ń sọ yìí ń bẹ níbẹ̀ jawaaban èsì ọ̀rọ̀ liman ankara borbal amthal fil ashayil hakiro pé àwọn nǹkan tí ó pàtàkì bó o láti máa fi mú òwe wá wà á tó rí dọ̀ alẹ́ lọ́ọ̀ fi wọ́n wá takò ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbọ́ ọlọ́run lẹ́nu lórí pé bóun ni o máa ṣe báyìí torí ẹ̀ ni àwọn àfọ̀nímọ̀ arínú wọn ní inna Allah ta'ala àwọn tí mò ń kọ síbi àwọn tí mo ṣe jáwọn látara ọ̀pọ̀lọpọ̀ kutubu tafasir inna Allah lamma daraba al-mathal bis-sayyib wọ́n dà tó jẹ́ pé Ọlọ́hun Ọba nígbà tó fi òjò tó fi ṣe àpèjúwe nínú àwọn ará àtà àti kàṣíwájú máa padà fún àwọn hikam kan náà wà ń bẹ̀ walladhi istawqada nara tó lọ́n tó wá sọ pé mathaluhum kamathali alladhi istawqada الله أعظم من أن يدرب مثلا بهذا. ọlọ́run pàtàkì ju kó máa ń sọ̀rọ̀ illustration báyìí ó mọ̀ pé ní tó yẹ ká kọ́lẹ̀ kan bẹ̀ wọ́n kan bẹ̀ ọlọ́run bá fi àpéjúwe wọn jọ òjò mo ní àpàdà wá síbẹ̀ ó fi àpéjúwe wọn jọ ẹni tó tànà wọ́n ní Allahu a'zamu min an yadriba mathalan bihadha ọlọ́run tóbi ju kó máa sọ̀rọ̀ àpéjúwe báyìí lọ. wàkíl àwọn onímọ̀ mi náà sọ wọ́n ní mathalun daraba Allahu ta'ala lidunia wadhalika anna albacuudo taxya ẹjẹ kí n fìyẹn lẹ. ààrẹ nínú wọn tí wọn sọ pé la yastahi an yadriba mathala máa bacuudo wọn ni tó fa eléyìí òun náà ni pé inna Allaha ta'ala daraba mathalan bidhubab fi surati alhajj wọn ni alhajj ọlọ́wọ́ bá fi ẹ̀ ọlọ́wọ́ bá fi ẹ̀yìn eṣinṣin ó fi pa òwe ọlọ́ba ya ayyuhan nas. yẹ́ẹ́. أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنفعون منه ضعف الطالب والمطلوب سورة الحج نبي آية 73 ọlọ́mọdé yá ayọ́ ẹ̀nàs ẹ̀yìn dóríba màfàlọ́ wọ́n fi àpẹẹrẹ kan fi lélẹ̀ fún yóò wọ́n sọ̀rọ̀ bí òwe kan fún yóò fásitẹ́mi àwòlá ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ tí wọ́n fẹ́ sọ fún yín. ọlọ́ba ni iná lẹ́dí iná tẹ́tí àwọn ẹ̀mí dúni la àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́ba ni lẹ́yìn yàkùlùkù dùbàbà wọn à lè dá kíni o wọn à lè dé ṣùláìlẹ̀ lẹ́yìn yàtúkù bèbè àbá ọlọ́ba ní ẹ̀sìn wọn à lè dá láéláé ẹ̀rí pé ni mo sọ pé lan nafiyul muhabbad níbẹ̀ yẹn pé ìṣìyà àdúgbò bẹ́ẹ̀ ṣe àgbẹ̀ láéláé ni wọ́n ní wàlà ìjìtàmàwòlà ọlọ́ba ní wàlà ìjìtàmàwòlà kódà kí gbogbo wọn papọ̀ gbogbo àwọn tẹ̀ ń pè é ọlọ́ba ní kò ń ṣe yẹn nìkan wà ń yẹ sùlùbù ọmọdé bá bò à tí ìsìn bá sàlábà àwọn ní nǹkan kan tí ìsìn bá gbé nǹkan kan mọ́ ọlọ́wọ́ bò sọ pé wà ń yẹ sulubu mu dùbà bùṣà ìtẹ́mì ni pé ó jọ pé bígbà téèyàn fi dàbínú sẹ́nu àbí ráìsì ìsìn wa kàn yàn lẹ́nu náà wà mú rẹ̀ ọ̀sán lábẹ́ nìyẹn ìsìn jẹ àdàmọ́ lọ́pẹ́ ìwọ ìwọ nìkan kọ́ ló jẹ bàbá ni láyé stem kéde omi nù wọ́n lè dàgbà bọ́ọ̀ fà bó wọ́n mọ̀ so nígbà tó lọ́nà bá wá sí ilé ẹwu bọ̀rọ̀ ṣe bó ṣe ẹwu bọ̀rọ̀ ṣe dáa tó wàtámẹ̀tì kalimatu rabbika sidqan wa adla wọn làwọn munafiqun àtàwọn Yahudi wọn ní inna Allah ta'ala akbar wa a'zam min an yadriba mathalan bil ba'ud ẹ̀fọn èsì èsì èsì tí ń fọ bami lọ́nà wà máa sọ̀rọ̀ ẹ̀ ah! ìwọ mọ̀ọ́mọ̀ kò lè sínú islam wa ìláìláì ẹ wọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀ wò ó ti jẹ́ fìtínà fẹ́ lómi arábì tó ní tí ẹ̀sìn bá kọ́ ọ́bọ̀ nù nǹkan wa èdè wo ló jẹ́ pé ẹ wo hikman ń bẹ́ẹ̀ lẹ̀ inna Allah la yastahi an yadriba mathalan àṣẹ nǹkan kan ń bẹ pẹ̀lú ẹ̀sìn náà tọ́lọ́ fẹ́ ká kíyèsí afala yanduruna ila al-ibili kayfa khuliqat nǹkan kan ń bẹ pẹ̀lú ibil tọ́lọ́ fẹ́ ká kíyèsí arábì wa ni tí ẹ̀sìn bá ka inú bọ́ nù nǹkan tẹ̀ ń mu arábì ni ẹ̀yọ́ ń bẹ tẹ́ bá yọ kó bẹ arábì fali yugimisu ribo bẹẹ tó mali yanzi ha o wa yọ jáde kó sallallahu alayhi wa sallam wa sàlàyé ni fa inna fi adi jana ayi da wa fil akhir shifa Arabi torí pé abala kan àìsàn bẹ́ẹ̀nbẹ́ èkejì ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ Arabi torí pé èyí tí ó sì kọ́kọ́ kì bọ́nú téèyàn ń mu tàbí téèyàn gbé kalẹ̀ èyí tó láìsàn ni so ti wá kékejì bọ́ àríyí bìtìlkà káàsùn olùtralize ara wọn o obìnrin tó náà bá sọ pé lórí bàmá falóhùn fàstẹ̀mì ọ̀la bùbáàbù náà ẹ gbogbo sọ wá ń connect mara wọn àwọn kan ní ntọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala gbà lérò nìyẹn àwọn yahudi àwọn mọ̀nàfikún àwọn kẹfìrí wọn sọ mẹ́ẹ̀dà àròdà lọ́hùn bí àdà màkàlà kí ló lóun fẹ́ fẹ́lẹ́ ṣe ọlọ́run kan ti pàtàkì yẹ pé ìlú jẹ́ pé nínú mọ́nà àjù wọn ẹ̀rí bá wọn tá a sọ náà lánàá àwọn mọ̀tẹ́sílà bọ́ọ̀rù nínú mọ́nà àjù wọn àwọn sọ àṣìyáwò lẹ́tì tàjúṣù alàlá ìfẹ́lúwa sárántì wàlẹ̀ àṣìyáwò lẹ́tì látàjúṣù alẹ́ ìfẹ́lúwa tọ́lọ́mbà máa jọ́lọ́ nǹkan ẹ̀kú máa ṣe nǹkan báyìí àwọn Yahudi náà wọ́n ń wo ah, ọlọ́run gan ṣẹlẹ̀ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀fọn níbi tọ́rọ̀ ńláńlá kúnlẹ̀ dé ọlọ́run sì máa sọ yín gẹ́gẹ́ bó ti jẹ́ àwọn kan náà lé ní àwọn náà sọ pé Islam wọ́n ní àwọn kan ní àwọn nǹkan kan nínú Islam ni kòṣó àwọn kan ní lubab lubab wọ́n ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa lúbọ̀lì islam àwọn tó jẹ́ pàtàkì pàtàkì nínú islam ẹ má sọ̀rọ̀ nìkọ́ọ̀bù ẹ má sọ̀rọ̀ nífòsàk ẹ má sọ̀rọ̀ ọ̀run gbàgbé gbogbo àwọn ilé à ń sọ̀rọ̀ káwọn mùsùlùmí bá ṣe níjọba ẹ̀sìn báyìí ṣe kí nìkan níjọba ẹ̀sìn yẹn náà bá dé bó o lè ṣe sustain ẹ ṣé àwọn yorùbá sọ yorùbá ní àti tẹ̀bà sínú ògo òṣòro ẹgbẹ́ èkó lè yé wọn ló jẹ́ kí n pè ní bò ó wọ́n láti tẹ̀bà sínú ságo òṣòro ẹ̀yin mọ̀ ságo ẹ̀yin ọ̀dẹ̀ parí ẹ̀ àti tẹ̀bánú ságo sòrò àti jẹ́ ni wàhálà tẹ̀bí ni a bá gbé omi níbi ní ẹ bá domi tí a bá da omi gbóná sínú ògò tí bá rọ gàrí sí i ló bá jìpọ̀ yóò ṣe kí ni àti jẹ́ ń kọ́ ẹ tó bá wá fọ láti dì í yóò padà jẹ̀gùn mọ́ ló jẹ́ pé àwọn tí wọ́n àwọn tí wọ́n sọ pé ká lọ síbi tó pàtàkì gan sísá àkọ́kọ́ lọ́mọ ṣe mẹ́tì náà kò nídìí pé kíní ká ẹ má sọ pé ká máa dárun gbọ̀n sí ká máa wọ́n fẹ́ tẹ̀bà sínú ògùn nìyẹn nígbà tí wọ́n tẹ̀bà sínú ògùn Afghanistan nígbà tí wọ́n fẹ́ jẹ́ bó ló ṣe rí ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bí nígbà táwọn náà tẹ̀bà sínú ògùn náà tẹ̀bà sínú Sago. ṣé ti jẹ́ rọrùn ló jẹ́ pé àwọn mùsùlùmí náà gbọ́dọ̀ sọ́ra kó níbi sunnatun yahudiya sunnatun kufriya sunna kufru sunna àwọn yahudi kọ́lọ̀ bó sọ̀rọ̀ kárò òfin ọlọ́run á ní ah, ọlọ́run ò lè máa sọ ilé ilé tí ò lè sọ. So a sọ pé nínú àfáàrù màlìkíyà ọlọ́run pé ọlọ́run lọ ọlọ́run lọ bá ó náà ní kó sọ ní tó wù kó ṣe ní tó wù kó pàṣẹ ní tó wù kó kọ ní tó wù. bóòlù ẹni kó sọ àti pé máa dà àròdà lọ́hùn bí àdà nàfàlà ọlọ́run ni yòdì lù bí ẹ̀fìn ọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó sọnù látara tó náà wá ṣe wàyà dìbí ẹ̀fìn ọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà mẹ́nà torí pé unaka stidrọ́ọ̀kì stidrọ́ọ̀kì ń bẹ lórí àwọn nǹkan tá a ti sọ ṣáájú láwọn nǹkan tó yẹ pé àtúnwò pé fi ziyadatul fawaid ẹ wà àpèjúwe àkọ́kọ́ ká mú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ wípé àpèjúwe tó gẹ́ bímọ jẹ̀ríra tọ́bárí bó ń ṣe sọ ibùdó jẹ̀ríra tọ́bárí sọ pé èyí tó rinlẹ̀ jù lọ́dọ̀ tòun ni pé àpèjúwe méjìjì yẹn tọ́lọ́ ọba sọ tọ́lọ́ ń fi àwọn mùnáfìkì tó fi wọ́n wé ẹni tó dáná tìǹà kúmọ lórí àti òjò tí ń rọ̀ ní sánmà wọ́n ní àpèjúwe yẹn la ibùdó jẹ̀ríra ni àpèjúwe yẹn ló ń gbà pé ọlọ́run bá ń rìn fáàsì nínú alukura níbi nígbà táwọn kẹfìrí àtàwọn mọ̀nàfíkùn nígbà tí wọ́n ń takò eléyìí ẹ̀rùpẹ̀nu àyà ti sọ̀rọ̀ tó nínú nínú nínú verse yẹn verse kí ni ẹ bá ẹ bá ń padà wò mafaluhum verse nineteen àbí ọlọ́wọ́ ni mafaluhum ẹ̀jẹ̀ àtúnwò ọlọ́wọ́ ni àpẹẹrẹ àwọn kẹfìrí àpẹẹrẹ àwọn mọ̀nàfíkùn kàmẹ́sàlì lẹ́dí sọ́kọ̀dà náà ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí ó dáná falama àdó àtìláwò máa hàwùlà nígbà tí iná yìí tó wá tan ìmọ́lẹ̀ yìí ká za abalọ́hu bin orihim ọlọ́run á mú ìmọ́lẹ̀ wọn lọ wàtàrọ́ kan fi dolomatin láàyò sọ̀rọ̀ ọlọ́run á fi wọ́n sínú òkun láàyò sọ̀rọ̀ wọn ò lè rí náà Ibn al-Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó wá mú àwọn làtọ́yìn kan wá tó yẹ pé ó dáa púpọ̀ láti mọ̀ pé yòdìlù bíi kẹsì rọ́ọ̀nì wọ̀nyí àdìbí kẹsì rọ́ọ̀nì inú làtọ́yìn fún tìbọn al-Qayyim al-Jawziyya rahimahullah ta'ala nígbà tó ń mú ọ̀rọ̀ yẹn wá bá a ṣe káyà yẹn ni Ibn al-Qayyim wa ń sọ́nà Tafsir al-Qayyim ó ní wa ta'ammal ó ní ìwọ náà ronú sí i kayfa qala nígbà tó lọ́wọ́ bá sọ pé dhahaba Allahu bi nurihim ọlọ́ba ní òun mú ìmọ́lẹ̀ wọn lọ àìbẹ́ẹ̀kọ́ thumma qala ó wá sọ lẹ́yìn pé wa tarakahum fi dhulumat òun wá fi wọ́n sínú òkun Ibn al-Qayyim sọ pé fa innal haqqa wahid nífa iná ìhàkọ́ wàhí ajẹ́pẹ́ níta bá ti ń pè lódodo kíni ìmáàmù Malik sọkọ alihaqu wahidun la yata'addad òdodo ní duplicate yanni òdodo ni nọtí yẹn bá fẹ́ di duplicate tí yẹn bá fẹ́ di duplicate ẹ̀ òun bẹ lọ́jà bá o òun náà wúlò rárá o lọ́jọ́ bí du àwọn máa ń sọ nínú ẹ̀sìn pé àtàwọn àti yín náà so inshàlá àjẹ́nà rárá o ẹ̀jẹ̀ àyànjọ́ ẹ̀ àrẹ́bí kúlù àwáhì kúlù àfinnáà ìlà wàhídà gbogbo seventy three yẹn ìnana ni lọ abẹ́yọkan onífa innal haqqa wahid òdodo ẹyọkan ni wàhùwà siratullahi almustaqim onáà sì lójú ọ̀nà ọlọ́run tó tọ́ ni alladhi la sirata yusilu ila Allahi siwa ọ̀nà tó jẹ́ pé kò sọ́nà míì téèyàn lè tọ̀ tó fi lè sórí rẹ́wájú ọlọ́run jọ̀nà kan yẹn náà lọ wọ́wọ́ ibadatullahi wahdahu la sharika lahu bima shara'ahu ala lisani rasuli ó náà ní kéèyàn sin lọ́hùn níbàámu sunnah níbàámu Muhammad ó ní wala bil ahwa wal bid'ah kìí ṣe kásin lọ́n pẹ̀lú òfẹ́ ẹnu àtàdádálẹ̀ wọn ni wà tó kò lè kọ̀ọ̀rì jìnnà àmà bàtà lọ́wọ́ bíi rúṣọlá ó ní ojú ọ̀nà àwọn ojú ọ̀nà táwọn tán wá ń àwọn tí wọ́n jáde kúrò lójú ọ̀nà anábìwá Muhammad ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ ó ní àwọn tó jẹ́ pé wọ́n tojú ọ̀nà tó yàtọ̀ wà dínú lè hak wọ́n tojú ọ̀nà tó yàtọ̀ sẹ́sìn òdodo bìkìláàfì tọ̀rí kìlbọ̀tì ó ní fa iná mùtà àdídàtún mùtà àdà lọ́dọ̀ ojú ọ̀nà tiwọn ojú ọ̀nà tó pọ̀ ni lórí pé tọ̀ríkọ̀ fi pọ̀ láyé gan tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ pọ̀ ó ní tọ̀ríkọ̀ ó ní mọ̀tà àdídẹ́ mọ̀tà ṣáàbà ṣọ́ọ̀bà ṣọ́ọ̀bà ni ìjọ ìjọ mọ̀tà àdídà ni wọ́n pọ̀ mọ̀tà ṣáàbà láti bẹ̀ ìjọ kélekèlé kélekèlé ni ó ní wàlẹ̀ àdá ó ní torí eléyìí yufridu Allahu ta'ala subhanahu wal haqq ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala máa ń sọ pé ẹ̀yọ̀ kan lòdòdó wàyéjìmọ̀ bàtì yàtọ̀ ìntó ìntó jẹ́ aburú ó máa ń pọ̀ àkọọ́lẹ̀ ta'ala ẹgbẹ́ ọlọ́run sọ pé allahu waliyu ladhina amanu yukhrijuhum mina dhulumati ìlànà ọlọ́run ni òun lolùdọ́jọ́ àwọn olùdájọ́ òdodo òun láláàbò wọn òun láláàmójútó wọn yukhrijuhum mina dhulumati ìlànà ọlọ́run mú wọn láti bí òkun ẹgbẹ́ òkun yẹn wà ní plural ó mọ̀ pé ọlọ́run mú wọn kúrò níbi gbogbo ràn rújú ìlànà lọ sẹ́bẹ̀ẹ́ kan ti ṣe súnmọ́ ànágbà Muhammad ọlọ́wọ́n ni walladhina kafaru ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n awliya'uhumu taghut olùgbọ́jọ́ tí wọ́n òun náà lè sùn àwọn èso yukhrijunahum minan nuri ila dhulma wọn wàá bá wọn kó olú sàlàfíà yóò mú lọ ìsbíyà minan nur láti bí ẹyọ kan ila dhulma. bóò ni yóò ṣe jẹ́ pé aljamaatu aljamaat oríṣiríṣi ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ìjọ ìjọ tó jẹ́ pé afkaru yàtọ̀ láti bìkan síbìkan bóò ni gbogbo sọ wà lásìrò ti mustaqim eré ìkọlọ́ ọba subhanahu wa ta'ala kó sànù fún wa ẹ wo àǹfààní tí ibn al-qayyim al-jawziya ẹ̀wọ̀n tó fààyàn. ó wá ní fún mẹ́kàl ibn al-qayyim tó sọ ó ti sọ eléyìí ṣáájú ó ní zahada Allahu bi nurihim ó ní ọlọ́run ọba mú ìmọ́lẹ̀ wọn lọ wàlàní yakuri ẹ dápẹ́ ẹgbẹ́ o ó ní ọlọ́run kò sọ pé zahaba nuruhum ìmọ́lẹ̀ wọn lọ fúnra ẹ̀ ó ní ọlọ́run ọba ló mú lọ ibn al-qayyim wa sọ pé wàfíì sírọ̀n bàdìẹ̀ wàfíì sírọ̀n bàdìẹ̀ ó ní nínú òwe yìí ó ní sílò bàdé ó ní kí ni sílò ó láṣìírí àṣírí tó àṣírí tó dógbin ń bẹ̀rẹ̀ àṣírí tó rin kínkín kí láṣírí yẹn ó ní wàá wà nkìtọ́ ó sílò tilka màáyà àlẹ́kọ́sọ nítorí wọn bá sọ pé màáyà tó là kí ni tó máa máa ànà máa kà mo wà pẹ̀lú rẹ̀ àbí tá ní ọlọ́run bá wà pẹ̀lú èèyàn wọ́n wà máa hún ayé fún màkàánù òun bẹ pẹ̀lú wọn gbogbo ìtàn bá wà. ما يكون من نجوى ثلاثة إلا وربهم اقرأ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكبر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم nínú ẹ̀rí táwọn àwọn sófin nínú ẹ̀rí táwọn máa ń lò wọ́n ní ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo wa kódà fìlà wa yìí ọlọ́wọ́ bá ń bẹ nú ẹ̀ wọ́n tọrọ bá sọ pé ilà wà máa hùn ẹ̀yìnà máa kà gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ wà ní tọ́ílẹ̀tì ẹ wà lórí ìyàwó yìí ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú. àwọn afáàlù súnà wá dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu wọ́n ní màáyàtúlọ́ fìlkùrán معية بمعنى معية المراد بها إحاطة الله سبحانه وتعالى بجميع خلقه وعلمه بهم tamani ọlọ́run wa pẹ̀lú wa ìtumọ̀ kan níbẹ̀ òun náà ni pé ìmọ̀ ọlọ́run òkèrè ta wa nǹkan kan pamọ́ fọlọ́ irú ẹ̀ lọ́lọ́run bá sọ bí kìí ṣe pé ń bẹ pẹ̀lú wa bí dáàtì pẹ̀lú ìjọlọ́run rẹ̀ ọlọ́ba ni máyà kúnnú mi nájọ àfàlà àfà kò sí kínníkínní kankan téèyàn mẹ́ta ó sọ ìlà òwúrọ̀ fi hàn àfikún jẹ́ kẹrin wọn ibẹ̀ ni wọ́n sọ pé tá a bá là ń ṣe wúrìdì tá a bá là níbi wa kí ni ń takò láàkè yìí pé ànábì ń bẹ lórí àga ànábì ànábì jókòó sórí aṣọ tá a tẹ́lẹ̀ ọlọ́run gan náà ń bẹ ń bẹ ọ̀dẹ̀ para yín ọlọ́run gan náà jókòó ilà wà máa hù ọlọ́run kò sí kíníkíní kan tá a ṣe èèyàn mẹ́ta ọlọ́run kẹrin èèyàn márùn ọlọ́run kẹfà ọlọ́ba muhammad amin ashankiti ó ní nínú aduawul bayan nínú ìmọ̀lẹ̀ tó ń fẹ́ tàn sí àlàyé alukuran ni pé ìgbà míì táwọn onísọkúsọ bá sọ̀rọ̀ kan nínú àyà yẹn gan náà ni ó jẹ́ ká mọ̀ pé ìsọkúsọ ni tí wọ́n sọ ìkan náà nínú àyà yẹn ọlọ́mọ yẹn fún mẹ́rin bí òhun bímọ amílù yawm al-qiyama lálùkìyàmà ọlọ́ọ̀bù sùn tí wọ́n ṣe fún wa yóò fún wọn ní ìrò inna Allaha bi kulli shay'in ó wá fi mà parẹ́ gbogbo nǹkan pátá lọ́wọ́ ma àṣẹ màá yíya níbẹ̀ yẹn màá yíya tó alẹ́ tí yíya bí máa ná àlẹ́ yẹn hátọ́ tó wàlẹ́ ilmi bí wà lè rọ́hìn mọ́ lọ́wọ́ sálàfànà wàlẹ́ wọn parí gbogbo ṣẹ́ yìí wọn parí gbogbo ṣẹ́ yìí màá yíya ẹlẹ́ẹ̀kejì wọn náà ni alimaiya tó lẹ́tí bí máa ná nasiri wà tààyid wà tàwfik dábàá ní ọlọ́run bẹ pẹ̀lú èèyàn ó túmọ̀ sí pé ọlọ́run kún lọ́wọ́ ọlọ́run fi mànà ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run sọ òní tó bọ́ sínú òrùjú òní tó bọ́ sínú sínú méjèèjì yàtọ̀ sọ̀rọ̀ náà alukuran wọ́n wà máa ń tinú suratu almujadila ó yàtọ̀ sí màá yíya pé ọlọ́ba ní inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn olùpayà rẹ̀ ó mọ̀ pé ọlọ́run bá ń lo rububiyya khassa lé wọn lórí torí pé ubudiyya khassa náà ń bẹ ní ọ̀dọ̀ wọn màá yíya khassa wa ń ṣiṣẹ́ fún wọn kí ni ẹ̀jọ̀ ra wọn àbí wàhálà ìbùsùn rí yẹn so sheikh ibn al-qayyim al-jawziya rahimahullah ta'ala ẹgbẹ́ ẹgbẹ́ agbìyànjú kálukú tó kéwù sí aláìsíẹ́rí láwùjọ wa kéwù pọ̀ láwùjọ wa allahumma inna nas'aluka ilman nafi'a wallahi nígbà míì tí a bá tí n bá dájú kó tí n bá ronú kò máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ fún hidaya kí ló bá ní pé àwọn nísìsiyìí gbogbo àwọn tó mọ̀ jù yẹn ló ba ifá ń bẹ tẹ́bá rẹ̀ lómi tó kàǹkà tó láàmì láàka tó wá ń pe kíni tó kàn wá ń rojọ́ ikàn ẹ̀ mọ̀ pé àfà ah, ah, kí ni ṣe yí irinṣẹ́ wà lẹ́kùn báyìí wàlẹ́ yìí ò lè sọ tán kó de lè sọ àwọn èèyàn náà wọ́n ní Ibn al-Qayyim àwọn Ibn Taymiyyah rahimahullah ta'ala àmọ́ sọ́kọ́ làwọn sọ́nà àwọn ni wọ́n lọ sí tafsir qul huwallahu fún dídí ọdún kan bẹ́ẹ̀ tafsir yẹn tí yẹn yàtọ̀ àwọn eléyìí sàròyé ní sẹ́ẹ̀ bá kàrà wàlẹ́ gbogbo tí mo yọ ń bẹ́ ẹ wá wọn tẹ́lẹ̀ ń sọ náà nísìn ẹ wọ́n wò pé eléyìí ọlọ́run náà ló ṣá dáhùn ní báyìí wo tó ń kọ́kọ́ yọ ẹ wo tàkọ́kọ́ yẹn ṣáà ti gbàgbé ṣé kò sí ọ̀pọ̀lọ́ ń bẹ̀ dhahaba Allahu bi nurihim wa tarakahum fi dhulumat adẹ́ pé ọ̀nà òdodo ẹ̀yọ̀ kan ní inna Allaha la yastahi an yadriba mathala ṣùgbọ́n wàyáàdì bihi kathira àwọn olùtaniwọ́mọ̀ lọ́lọ́wọ́ sọ pé nínú sórọ́tù ṣé Mudaththir ni وليقول الذين وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين, ويزداد الذين آمنوا إيمانا ويزداد الذين آمنوا إيمانا táwọn fún wa ìmọ̀ ẹni tí wọ́n lè fún pé so lábẹ́ àyà kan Ibn al-Qayyim sì fẹ́ bá la tọ́ ìfù bíi méje yọ nínú tafsir al-Qayyim. ó ní ọlọ́ọ̀bá ó ní ọ̀dà ó fi sírun bàdé oni asiri àṣírí kan tó lágbára mẹ́mbẹ́ wọ́n wà nkìtọ́ òṣèré tẹ́lẹ̀ kalima ìyá tẹ́lẹ̀ kan sọ. adébẹ́ àwọn mùnáfìkì nígbà tí wọ́n láwọn ṣe Islam mà yíyà wọlé wà pẹ̀lú ọmọ mà yíyà kọ́ sọ pé ọlọ́run ní ń sì máa fi yín mànà ń sì sànù yín ń sì sọ yín dọ́mọ àlùjànnà allati ìyá lil mu'minin nígbà tán wá fi Islam wọn irú màyíyà yẹn ọlọ́run náà ó fi kalẹ̀ fún wa ó ní fa inna Allaha ma'al mu'minina wa ma'as sabirin ó ní fa dha'abu Allahi bi dhalika nur bọ́lọ̀ ṣe wá mú ìmọ́lẹ̀ lọ tọ́lọ́ ní dha'aba Allahu bi nurihim ọlọ́run mú ìmọ́lẹ̀ wọn lọ ó ní uwa nkita'ul ma'iyya allati khassa biha awliya ọlọ́run wíwà pẹ̀lú nígbà tẹ́ ẹ ti kú nígbà ìní ọ̀dì tún ọ̀dìnà nígbà tẹ́ ẹ ti fẹ̀sìn mí lẹ̀ tẹ́ ẹ ti finú méjì bá mi lò èmi náà fi yín mọ̀nà máa ń dáná mà iyẹ́ tu lẹ́tí iyẹ́ bí máa ń ná àtàwọ̀fíìk wàlíkíni wà násìr wà tààyèd ìmọ̀ kún lọ́wọ́ iná lọ́wọ́ àmà àlẹ́dí iná lọ́wọ́ àmà àsọ̀bìrì làtàzán ìdíyàkúlù lè sọ̀híbi làtàzán iná lọ́wọ́ àmà àná. iná lọ́wọ́ àmà àná yẹ kése iná lọ́wọ́ àyà ọ̀nà mà iyà kíníyẹ àmì nìyẹ mà iyà kọ́sọ̀ lélẹ̀ ọlọ́run bá wò lè fi wá lẹ̀ ọ̀nbẹ kòtò tá a wáyé kò ní jẹ́ wọn mọ́ nàìyẹ́tù alẹ́dì mánà nasiri wà tààyè wà tawfik wà sabat kàmẹ́ sọlọ gbogbo àwọn àyíyá àyíyá yẹ ọlọ́run ló pẹ̀lú wa naam ó sọ̀rọ̀ ó tún sọ eléyìí ó ní wàtá amẹ́lì kọ̀ọ̀lá wàtá àlà ó ní láti ẹ̀yẹ náà tó ronú sí i ọlọ́ba ní àdọ́ àtìmá haúláhù ọlọ́ba ní àdọ́ àtìmá haúláhù ó tàn mọ́lẹ̀ sí tó ń bẹ ní àyíká rẹ̀ kayfa ja'ala daw'ahu kharijan ani umu fasalan ìmọ̀lẹ̀ tó tàn yẹn ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú àyà yẹn ọlọ́ọ̀bá ṣe ní kharijan anhu ìmọ̀lẹ̀ yẹn kì í ṣe tiẹ̀ ìmọ̀lẹ̀ yẹn wá láti ta ni ó yàtọ̀ sí ẹni tó ń rìn nínú òkun yẹn ó ní wàláwì tásọ̀là dọ́wọ́ òbí yí ó ní tó bá jẹ́ pé ìmọ̀lẹ̀ yẹn tó bá so mọ́ ni ó ní làmìyẹ́ dhahab ìmọ̀lẹ̀ yẹn ò ní kó wàlákìnnà kana dọ́wọ́ mọ̀jáwárọ́ láàmú láàbàṣà wà mùkàlà ìmọ̀lẹ̀ tó so mọ́ wọn ìmọ̀lẹ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni ìmọ̀lẹ̀ tí ó kàn wá fíṣítì wọn ni kìí ṣe ìmọ̀lẹ̀ tó dàpọ̀ mọ́ wọn kìí ṣe ìmọ̀lẹ̀ tó rò papọ̀ mọ́ ẹ̀jẹ̀ àtomi wọn ó kàn pé ìmọ̀nì tí mùnáfìkì ní ìmọ̀nì tí ó fi jẹun ni kò dọ́kẹ́ ẹ̀ wọ́n sọ wọ́n ní fàrọ́jà àbọ̀wò ilẹ̀ màdẹ́ni nígbà màdẹ́ni nígbà tọ́lọ́ bá ti wá rí pé hàn sóúnjẹ lè ń wá ẹ kàfẹ́ fẹ́ yàwó kẹlẹ́ mùsùlùmí ni ìmọ̀lẹ̀ yẹn wá padà sáàyè rẹ̀ ràbà lọ àwọn obìnrin rí i àròpé mọ̀lẹ̀ tẹ́ fi sórí lẹ́lẹ́ àtàlùkì àmọ̀lẹ̀ ń wá àmọ̀ pé mọ̀lẹ̀ táyé nìkan ni ràbà lọ ọ̀yẹ́ ìmọ̀lẹ̀ mi kò lọ́dọ̀ wọn èyí sì rúbi tí wọ́n ti wá wọnà ó wá padà lọ ráyè ìjókòó sínú ọkàn àwọn àìmọ̀nàfikọ́ ọ̀rọ̀ mi nígbà tẹ́ ti sọ pé ìgbà tó lọ́wọ́ bá gbọ́ ẹ̀fẹ̀ kan já mú ìmálẹ̀ kú ní ọ̀dọ̀ yìí so eléyìí yòdìlù bíi kẹsìrọ̀n wàyáàdì bíi kẹsìrọ̀ ẹ wò lábẹ́ kíni o lábẹ́ àyà kan ó nítorí pé ọlọ́wọ́ sọ pé zàádà lọ òbínú rì hìm ẹ jẹ́ ká fi iléeṣẹ́ lẹ́ẹ̀kẹrin ó ní ọlọ́ọ̀bù sọ pé ẹ mọ̀ òun gan o ọlọ́ba ní mathaluhum ká mathali alladhi istawqada naran àpéjọ àmọ̀náfíkì dàbí ẹni tó tanná iná lọ́lọ́run pẹ̀lú alákọ̀ọ́kọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wa ń sọ falamma adha'at ma hawlahu nígbà tí náà yẹ wá tàn mọ́lẹ̀ sí i ká dhahaba Allahu bi nurihi ọlọ́run á mú ìmọ́lẹ̀ lọ ó pè ní nílá kọ̀ọ̀kọ́ ó wá ní kíni o ó pè ní wàlẹ́lẹ́ kejì ẹ máa wo tí ẹ mọ ohun tá a fa ìfẹ́ fa yàn ọkọ yìí ìmọ̀ làwọn kìíní ó ní wàlẹ̀ yẹ kó dìnnẹ́ẹ̀rì yìí tí a gbé wẹ́ẹ́ kó sọ pé sábà lọ́hù dìnnẹ́ẹ̀rì yìí pípẹ́ mẹ́sàdù wọ́n kà mẹ́sàdù lẹ́bi sàwọ́ ọ̀dà náà làwọn wọ́n tẹ̀ náà ọlọ́wà ní ìmọ̀dẹ̀ wa lọ ó ní lèyòtọ́ bí kò awàlẹ̀ àyà ọlọ́wọ́ bò wá pé ẹlẹ́ẹ̀kejì náà ní iná kó fi lè jọ àkọ́kọ́ ó ní fa iná náà ó lóye ti mẹ́mẹ́ ni pé iná tẹ̀rí yẹn fíyà ìṣòrọ́kún wá ìṣòrọ́kún ni tá a máa sọ pé ìṣòrọ́k iná ìmọ̀lẹ̀ ń bẹ nínú iná wá ìṣòrọ́k ní máa jó yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíjó nǹkan àti títà mọ́lẹ̀ wà ń bẹ ẹgbẹ́ Musa alayhi salatu wa salam nígbà tó rí náà kí ló sọ ini ini anastu naaron la'alli atikum min àtẹkọ́bẹ́s torí pé ìmọ̀lẹ̀ yẹn inú òkun tó wà iná yẹn tán mọ́lẹ̀ sí méjì ni náà máa ń ṣe Ibn al-Qayyim ni yóò tàn mọ́lẹ̀ ó sì ń jó nǹkan ó ní fadhaba biha fadhaba ma biha fadhaba bima fiha min al-ishrak èyí tí ń tàn mọ́lẹ̀ yẹn a jẹ́ pé al-Qur'anul ah, sísọ kalẹ̀ tó náà ń sọ Qur'an kalẹ̀ mubashirina wa mundhirin ẹni rẹ yóò máa rí dùnú ọlọ́run máa dùnú mẹ́ẹ̀ fọmùntèrè ẹni ìyà náà àti ìyà àti kẹ́ni bẹ́ẹ̀ méjèèjì náà alukurani ń ṣe amúnáfìkì wá ní ọlọ́run wá fi ṣe sí wọn bá ṣe bọ́lọ̀ ń lò ọlọ́run wá fi jọ pé ajẹ́ pé alukurani yẹn òun náà ní kíni kanar tó yẹ pé èyí tí ń tún yàn lábẹ́ẹ̀bẹ́ tí yóò fi mọ̀nà èyí tí ń gbàyàn ní tí ń gbàyàn sọ́sáìtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí tí ó gbàyàn over the bar ó ní wọ́wọ́ náà ó ní ìtọ́lọ́wọ́ amú lọ yẹn náà ni pé yẹn tí ó sì wọ́n láǹfààní ń bẹ̀ ọlọ́run ayọ̀kù wà á búkọ́ àlẹ́ yìí máa fi amínà ìhàrọ̀k ó wá ohun tí máa jó òun náà ní àfilè lánàá sọ pé màdà àròdà lọ òbí àdá màsálà kí ló máa fẹ́ lù pẹ̀lú pẹ̀lú pátápátá. gbogbo ìgbé ẹ̀kọ́ ṣiṣẹ́ lọ́pọlọ kọ́ńtàṣẹ̀tì ọpọlọ wọn ti dàrú wọn ni wàá yẹ wàtà àmẹ̀l kéfà kọ́lẹ̀ bínúùrì ó lóun ti sìn yàn ó sí kéfà kọ́lẹ̀ bínúùrì nígbà tó ní ìmẹ́lẹ̀ wọn wàlàmìyàkùl bìbọ́ ìyó ọlọ́wà ni òun mú màlẹ̀ wọn lọ kò sọ pé òun mú dọ́wù wọn lọ kí la lè pe dọ́wù dọ́wù ni bíi ìtànsán ìmọ̀lẹ̀ lọ́lọ́run mú lọ ló mú lọ kò mú kí ni o kò mú ìtànsán lọ ẹ pé oòrùn ìnìmọ̀lẹ̀ mọ́sàlá ṣùgbọ́n ìtànsán òun lè wá báyìí nínú ilé tó sóòkùn oh god gbogbo ilé sóòkùn àbúsùmáyà ilé sóòkùn ìmọ́lẹ̀ ni òòrùn ti ń bẹ níta nígbà tí ìyàwó pé ah àṣìlẹ̀ ti mọ ìtànsùn òòrùn ló wá ń là ní òye ńlá òye ni dọ́wù òye yàtọ̀ sí ìmọ́lẹ̀ gangan fúnra ẹ̀ ó ní ọlọ́wà ó ní ó ní wàásùmá ó ní torí pé fàlámà àdọ́wà tó máa hàwùlà o lẹ́yìn àdọ́wà ó ní torí pé dọ́wù ní tiẹ̀ wúwà ziyada tó fi nù àlékún lórí ìmọ́lẹ̀ ni dọ́wù fàlàwù kọ́lá tọ́wọ́ ẹ̀fọ́ lọ́ba sọ pé òun bá mú ìtànsán wọn lọ ni la awhama dha'abu fi ziyadati faqat duna al asili. adé pé ọwọ́ àlékún nìkan lọ́lọ́ mú lọ nísìnyí téèyàn bá téèyàn bá fi aṣọ dí ojú ibi tí ìtànsán ti ń wọlé ṣe àgbẹ̀nu ní òkun lóòkun kí ni òkun ta ìmọ̀lẹ́ oṣù ẹ̀kún ta ó ní tó bá pẹ́ òun ni tọ́lọ́ bá sọ pé òun mú dọ́wọ́ wọn lọ jẹ́ pé èyí tó lé lórí mẹ́ẹ̀nì wọn lọ́lọ́ mú lọ yẹn nígbà tí mo ti lẹ́tọ̀ọ́ sí mẹ́ẹ̀nì yẹn mọ́ ọlọ́ọ̀bà sọ àti inú ilé bẹ́ẹ̀ bọ́ sínú ilé oògùn náà bẹ́ẹ̀ bọ́ ọ̀tá náà kò sí tàn sàmà kì í ti bàjẹ́ láyà tàbí kì í àmà òwe ayé yín ti dàrú báyìí àṣírí ti tú ẹ ti tẹ́ láyé báyìí dórí bá ti àlẹ́ yìí mo dé làtọ́ ẹ̀yìnàmà ẹ̀yìnàmà sókè fún ẹ ti dẹ́nu yẹ pẹ́rẹ́ ojú bí tẹ́ bá dé lálẹ́ kì í àmà náà wà ní ẹ̀yìn ẹ̀yìn sálọ́ wájú ọlọ́run ah, rahimallahu ulamahana olóòwò àbọ̀ sọ́bẹ̀ oní dunal asil oní falamma kana nuru wọ́n sì yàda tì nígbà ó jẹ́ pé ìtànsán àtàrà àmọ́lẹ̀ náà ló tó atọ́nà wa ló mú mọ́lẹ̀ lọ mọ̀nàfíkì òní kankan ó kú òní pé tó bá jọ́bi lẹ́nu kí á máa ṣàfà nàbí ó kàn wọ́n ibi wọn sọ láyé lẹ́lẹ́ lọ́wọ́ rí láyé lẹ́lẹ́ lọ́wọ́ tó ní wúlò kankan làwọn sọ. yòdì lu bihi kathiran wa yahdi bihi kathiran insha Allah ta'ala tó bá di ọ̀la níbi wa yahdi bihi kathiran yìí ìdáná láti pa táàbù múlà ìfúnni tó wà lábẹ́ ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yìí inna Allaha la yastahi ẹ̀yìn ẹ̀dẹ̀rẹ̀ bàbá bàbá bẹ́ẹ̀ ni sọ pé kan náà àwọn onímọ̀ sọ pé idha qara'tu mithalan qur'aniyya walam afhamuhu baqaytu ala nafsi tí n bá ka illustration ọlọ́run náà alukur'an tí o bá clear sí mi àfáàyàn ni máa sì sunkún ara mi ó ní torí pé li anna Allah ta'ala yaqul wa tilka al-amthalu nadribuha lin-nas wa ma ya'qiluha ọlọ́ni àwọn àpèjúwe tá a máa fi lélẹ̀ ẹnìkan kò ní lè ṣe kò ní yé nìkan kan اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وأملا متقبلا ما تسمعون أستغفر الله لي ولكم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته